قال أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم وجعله رحمة للآمنين وقال سبحانه أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للآمنين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله يقاتل بنفسه لما قيل له يوما يا رسول الله ادعو على المشركين قال إني لم أبعث أعانة وإنما بعثت رحمه أخرجه مسلم وقال يوما صلى الله عليه وسلم يا أيها الناس إنما أنا رحمة من الله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد يا عباد الله اعلموا أن النبي صلى الله عليه وسلم أحسن الناس وأشجع الناس وأعدل الناس وكان أذكى الناس وكان أسعد الناس وكان أشد حياء وكان يقبل الهدية ويكافر فيها وكان لا يستكبر عن إجابة الدعوة دعوة العمة والفقير والمسكين وكان يغضب لربه ولا يغضب لنفسه أبدا وكان يعود المرضى ويشهد الجنائز وكان أشد الناس توافعا قال صلى الله عليه وسلم يلبس قميصا وكل ثيابه إلى أنفاق ساقيه لا يتجاوز عن ذلك وأمر أمته على ذلك ابن النساء وكان صلى الله عليه وسلم يذكر ما يسره الله له مرة يركب فرسا ومرة عميرا ومرة مغلة ومرة حمارا ومرة يمشي على رجليه ومرة حافيا بدون نعليه يجلس مع الفقراء ويؤاكل المساكين ويكرم أهل الفضل يقبل معذبة المعتذر إليه يمازح أصحابه ولا يقول إلا حقا يسابق زوجاته أحيانا في السفر ترفع الأصوات عليه عن بعض أعراض الجفاء يستر ولا يغضب عليهم وقال صلى الله عليه وسلم لا يحتكر مسكينا بفكره ولا يهاب ملك ملكه ما ضرب أحدا قط لا قادما ولا امرأة إلا أن يجاهد في سبيل الله ومن بطب لنفسه إلا إنما كان من ذهب محارم الله لم يكن فضلا ولا وليدا وما كان يجري بسيئة سيئة ولكن يعفو ويصفح وقال يجمع أصحابه لكلناه يا أبا فلان يا أبا فلان إكراما لهم ولم ومن لم تكن له منهم الدنيا قلناه وكان أبعد الناس غضبا وأشرعهم رضا وقد كان النبي صلى الله عليه وسلم آية من آيات الله وعجيبة لعجائب القول وهو رسول الله صلى الله عليه وسلم ونبيه وهو رجل حرب جزع وخطط للجيوش أن يقيد الجيش لنفسه وهو أب ورب أسرة كبيرة تحتاج الكثير من النفقات من نفقات الفكر والنفقات والشمول والتربية فضلا عن النفقات المالية فضلا عن نفقات الوقت ويقوم المصطفى بهذا قوله صلى الله عليه وسلم وكأنه ما خلق إلا ليكون أبا وهو رجل مربي رجل دعوة مغنى الدعوة عقله وفكره وروحه وعرفه قال له ربه في أول يوم يا أيها المدثر قم فأنت فقال النبي صلى الله عليه وسلم ولم يدخل طعم الراحة حتى يحيى وفده صلى الله عليه وسلم يا عباد الله هو رجل عابد خاشع أواع لا تراه يشعر بالإنس وبالسعادة إلا هو في محارب العبادة ويا عباد الله لا يعرف صلى الله عليه وسلم لا يعرف قدر النبي إلا رب العلي رب العالم أما خاطب الله سبحانه وتعالى نبيه باسمه المجرد فلقد نادى الله على كل الأنبياء بأسمائهم مجردة إلا المصطفى صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى عن آدم يا آدم اسكن أنت وزوجك الجنة وقال عن إبراهيم يا إبراهيم قد صدقت الرؤيا قال جل الرجل موسى يا موسى إني أنا الله وقال الله سبحانه وتعالى عن النوح يا نوح اهدنا السلام وقال وقال الله سبحانه عن عيسى يا عيسى إني متوفيك ورافعك إلي وقال جل قدرته عن زكريا يا زكريا إنا نبشرك بغلام وقال الله جل قدرته أن يحيى يا يحيى خذ الكتاب بقوة وقال عن داوود يا داوود إنا جعلناك خليفة في الأرض فلما أراد الله سبحانه وتعالى أن يخاطب نبينا محمدا صلى الله عليه وسلم قال يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ونادى عليه بصفته فقال يا أيها المدثر قم فأنذر ويا أيها المزمل قم الليل إلا قليلا وما ذكر الله اسم نبينا محمد صلى الله عليه وسلم في القرآن كله قط إلا مقترنا بصفة الرسالة والنبوة فقال الله سبحانه محمد رسول الله في سورة الفتح وقال جل قدرته في سورة آل عمران وما محمد إلا رسول وقال الله سبحانه في سورة محمد ما كان وفي سورة الأحزاب ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله إن دل هذا فإنما يدل على مكانته إلى مكانة عظيمة من الله عليه وسلم منها منزلة ويا أمة ويا عباد الله لذلك روى البخاري من حديث أنس رضي الله عنه قال لا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وبلده والناس أجمعين وقال الله وقال صلى الله عليه وسلم في حديث أبو هريرة كل أمة يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يأبى قال من أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى نحن نحب رسول الله صلى الله عليه وسلم ونحب أبا بكر ونحب عمر ونحب عثمان ونحب علي ونحب جميع أصحاب النبي صلى الله عليه وسلم ونسأل الله سبحانه وتعالى أن يجمعنا معهم وإن لم نعمل بمثل أعمالهم فإنه ذلك قدير أتوقف لهم ọgbọ̀n ọlọ́pẹ́ aláàánú lọ́wọ́ bá ṣe adúgbòpọ̀ lọ́wọ́ bá lẹ́ẹ̀kan sí ọba tó ṣe pé ó ṣe ànẹ́bí rẹ̀ ti ànẹ́bí ọmọ ọmọ sọ́ọ́lá àdọ̀sọ́dá lẹ́ni títí dáa jù ẹ̀dà yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe rò ó ife àlejò Muhammad sallallahu alaihi lẹ́nu wọn wọn máa pè lẹ́yìn ikú lẹ́nu wọn máa pè é láwọn ọkọ̀ tí èsì tiẹ̀ àtàwọn bá dé àlejò lẹ́ni tí ìwà rẹ̀ ń pé jù lẹ́ni tí ẹ̀dá rẹ̀ tó fi da jù nínú nípa ọlọ́run bá ní pé wà ní ìlẹ̀ kàkà àná olókè náà wí ìyá ẹ̀lẹ́bì ní ìwà rẹ̀ ní ti tóbi jù gbogbo àwọn ìwà ọlọ́run bá tó wá sí Muhammad sallallahu wa sallam ó ṣe é ní àánú ní gbogbo àgbáńlá ayé àgbáńlá ayé ọmọ ìlú ènìyàn àgbáyé ti àwọn àlùjànnú àgbáyé tàwọn ẹranko bẹ́ẹ̀ ni àgbáyé ẹyẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Muhammad sallallahu wa sallam ó ṣe wá ní ó ṣe é ní ìkẹ́ gbogbo àwọn àgbáyé yìí àdẹ́gbẹ́ ọmọ ọmọ sọ́lá rẹ̀ ọjọ́ nìkan ti sọ fáwọn sábẹ́ rẹ̀ kan ní ìgbà tí ẹnìkan lo màálù rẹ̀ nílòkulò ọwọ́ ajọ́ pé màálù yìí ọwọ́ afẹjọ́ olówó rẹ̀ ó fi sun àdẹ́gbẹ́ náà ó sọ náà bá wá sọ fáwọn sábẹ́ rẹ̀ àwọn sábẹ́ kẹ́ pé ọ̀rọ̀ yìí ó Abubakar náà sì ní gbàgbọ́ sí Umar náà sì ní gbàgbọ́ sí ìdí àtìlẹ́kẹ́ ọlọ́ba àdébí náà ọlọ́ba ara ní àwọn sọ abẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó ikú bá ti ṣe ẹ̀kọ́ sí tó kù jẹun kí Àdébí àwọn Muhammad sallallahu alaihi wa sallam àwọn sàbẹ̀ sọ fún níjọ́ kan pé ìlú ń ṣe ọlọ́run ọba ó dé wọn lẹ́nu mo ṣe ike lákùn bá wa ṣépè láwọn ọ̀sẹ̀ bọ̀ níbi ìṣọba yìí pé ilẹ̀ ìlànà ọkọ̀ àṣọjà ààrẹ wọn ò gbé mi dìde bẹ́ẹ̀ni tí ó máa wá gbé àyìn náà ọkùnrin sùn ráhùmá wọ́n gbé dìde bẹ́ẹ̀ni tí ó wá àwọn fáwọn èèyàn fún àkóso ìgbàdí sílẹ̀ jáde ìjọ kan sọ fún àwọn èèyàn wọ́n ní pé yáyá náà dájúdájú ìbí yìí àánú mo sì olùtọ́sọ́nà kí bá yá o lẹ́dàá. òun ló sì fi ń bí akinjù òun ló sì fi ń jó déédé òun ló sì fi ń jẹ tí wà fi ń yẹn máa ń ẹ̀sìn rẹ̀ kángá ọlọ́run ṣe tó tó tó àlẹ́lẹ́ ọmọ òun tó fẹ́ a yẹn ní tìjú rẹ̀ wá jẹ́ tó ń jáde jáko nàṣáájú a máa ọba bu àwọn èèyàn lẹ́bùn èyí wá sí wọn kí òun ni wọn bá sì bò ó lẹ́bùn àti wọn tó wọn ṣe wọn. lẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alaihi èyí sì gbéraga lórí àwọn tí wọ́n bá pè síbi àpèjẹ bójú olówó ló pè èyí sì gbéraga sí wọn pè èyí sì gbéraga sí wọn ọmọdé àti pè èyí sì gbéraga sí wọn bàtà yìí pè àlẹ́ bí èyí sì gbéraga sẹ́ni kankan yóò ọ̀kan náà rẹ̀ pé níjọ́ kan nígbà tí àlẹ́ bíi Muhammad sáwọ́dà sáwọ́ dé ilé rẹ̀ ó ní pèrè oṣù ọlọ́run wọ́n fẹ́ gbé pọ̀ bá mi tàdúrà sí inú ilé yìí àlẹ́ bíi sọ pé ààyè wo lọ fẹ́ jẹ́ kí n ti yẹn nẹ́fìlà ó sì júwe ààyè ọ̀hún ṣùgbọ́n ìtẹ́ ìtọ́lọ̀ mọ́ fún àlẹ́bí ṣíṣe náà ni ìtẹ́ náà ti gbó ó ti pẹ́ lẹ̀ gan àlẹ́bí ò torí ẹ̀ àlẹ́bí bí arákùnrin látọ̀gbà níbi ọmọ Muhammad sọ̀rọ̀ náà ní sọ́dọ̀ abẹ́mọ̀ bí aláìlẹ́ni ẹ̀wọ̀n bí ìtẹ́ ẹ̀ńtọ́fẹ́ gba àlejò níbi ọmọ Muhammad sọ̀rọ̀ náà sọ́dọ̀ irú kílọ̀ yẹn kọ́wọ́ bá níbi tó ṣùgbọ́n ìtẹ́ ìṣẹ́ ló ti pẹ́ níbi tí wọ́n pe sí òun náà wọ́n fún àlejò Muhammad sọ̀rọ̀ náà ní sọ́dọ̀ ó sì ọlọ́wọ́n ọba a máa bínú lórí ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n kì a máa lọ bí isi rẹ̀ wò ìsì máa ń ṣàdúrà fún ọ. tí èèyàn bá fún ó ń sọ ọlọ́run bá máa wá pé bóòlù ti tẹ̀lé ìsìn náà títí àlejò ẹni bá sin lẹ́yìn rẹ̀ tí ó mà rárá ọ̀kan náà àwọn obìnrin tí ń tọ́jú mọ́tàlásà ó kú lẹ́lẹ́ ó ń sọ ọlọ́run bá wọ́n fi lọ́ọ́ sí fúnra wọn àwọn sàádé rẹ̀ àtúndì òwúrọ̀ níbi tí èyí nípa arábìnrin yẹn wọ́n ló ti kú láti ní kìlìbà rẹ̀ ha ó ti kú lálẹ́ àná àwọn òṣìṣẹ́ dọ̀ọ́lá àwọn àmẹ́bí ní pé ìjúwe ibi sàárẹ̀ rẹ̀ wà fún mi ó sọ náà bá kí òun sí sàárẹ̀ yìí lá ó jẹ́ kó sàlàyé fún wọn nípa lórí ó ń sọ ọlọ́run ọba ní máa ń wú púpọ̀ láti jẹ́ pé kọ́ máa jẹ́ kọ́ máa jẹ́ ìkẹ́kẹ́ máa tẹ̀lé òkúté iṣẹ́ sọ fún àwọn àdéhùn mọ̀ yìí náà pípa náà máa ṣe é bẹ́ẹ̀ ẹni ọba jẹ́ nìkan ó ti pé nígbà tí òkúkú wọ́n jọ kí wọ́n sí láàrin yóò gba kìlọ̀ ọ̀tún wa jẹ́ pé ó bá òkú náà tí wọ́n ti gbé wọnú lẹ̀ gba kìlọ̀ ọ̀tún rẹ̀ ó ó tóbi ní òkè ńláńlá nínú ẹgbàá wà ní ìtọ́pọ̀ tó òkè wúdù ní dáadáa ó ṣe ọlọ́run ọba bó ti fẹ́ràn tó máa bá òkúté lẹ́yìn tó ṣe fún àdìmúpọ̀ rẹ̀ náà káwa ní ọ̀nà sí bẹ́ẹ̀ àdébí àwọn ọmọ sára rẹ̀ sọ́dà táà pé yẹn jẹ́ ẹni tí máa ń tẹríba tó sì jẹ́ nìkan tó yẹ pé kì í sì gbéraga rárá ó ọlọ́run ọba àtàjù tí máa ń wọṣọ tó gùn òun náà pé jẹ́rẹ̀ bí àìrí lójú ayé ànábì wọn máa fi lẹ́kọ̀ọ́ ní ọkọ̀ mi sì lónìí òun náà pé ṣẹ́ẹ̀tì lọ́lójú ayé ọ̀mí ń sọ òun là ń pè aṣọ tó gùn kápá rẹ̀ gùn tó sì gùn lọ máa ń wọ̀ kódò fi yá bí i ìlà àǹfààní gbogbo èyí tayọ àtàjọ ojúbọ rẹ ó sì pa àwọn àdéhùnmọ̀ yìí láṣẹ pé káwọn ni wọn kọjọ máa sùn lọ. àyàfà àwọn obìnrin iná tí wọ́n gbọ́dọ̀ ju ojúbọ yìí lọ wọ́n sàlàyé pé káwọn ojú ó láti ojúbọ ní àwọn obìnrin pé ńgbà tó láti ojúbọ débi wọn wọn ní gbọ́dọ̀ jẹ́ nìkan tó gbé aṣọ wa láàrin ojúmọ́ wa títí dé òkè kókósẹ̀ wa nílẹ̀ tí wọ́n máa wà torí pé ó ń sọ ọlọ́wọ́n ọba nínú àdámọ́ rẹ̀ gbogbo aṣọ tó bá wọ̀ ojú kò máa ń dé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní máa ń jẹ́ nìkan tó kọ́ wọn ní máa ń gùn ká ìwọ̀n tọ́nà bá fi ọ̀rọ̀ ọlọ́run nínú nǹkan gúngùn ilé ẹ̀ ní máa ń gùn lójú ayé rẹ̀ nígbà míì ànábì àgùn ẹṣin ìgbà míì ànábì àgùn àfúnmí

èlé pé yóò tiẹ̀ wá lóhùn ọ̀jẹ̀ nìkan tí wọ́n wọ̀ ó ń sọ́nà ọba náà ló sẹ́ni ayé bẹ́ẹ̀ a máa rìn nígbà mẹ́lẹ̀ tí ò ní wọ bàtà níbi tí ò ti bàtà ń lè láti lè bá a lè máa mú orí ọlọ́run èyí tí ó fẹ́ fún ìtọ́nà òun ló fún bàtà fún ó ń sọ́nà ọba tí wọ́n rìn gbà mí lẹ́yìn tí ó rìn bàtà sí bàtà láti lè bá a lè lọ́ọ́ tẹ̀lé ilé iṣẹ́ tí àwọn mìíràn ó ń tẹ ọlọ́run ọba nígbà mí ajẹ́ nìkan tí ó máa ń lo àwọn nǹkan ọ̀gbìn àwọn nǹkan ọ̀gbìn tó wà lójú ayé rẹ̀

àwọn tó jẹ́ ọlọ́lá lójú ayé rẹ̀ máa ń sàpọ́nlé wọn èyí jẹ́ pẹ̀rẹ̀ àwọn rárá bó ti lọ́ ọba ó ń ṣe ọlọ́wọ́n ọba ẹni yóò tó bá tẹ̀ ní máa ń gbà wíjà ayé rẹ̀ ó sì jẹ́ nìkan máa ń bá sàádé rẹ̀ dáadáa ṣùgbọ́n tí wọ́n bá òdodo máa fi ó ọba níjọ́ kan nìkan ń ṣe láàrin àwọn sàádé rẹ̀ ó sọ ọlọ́run bá wọn sọ̀rọ̀ níjọ́ kan àwọn akẹ́lẹ̀ kan ti pé òun tó ń fa àwàdà yìí kalẹ̀ àwọn yòókù rẹ̀ bá ń tẹ̀lé ẹ̀ gbọ́n wọ́n kọ gbogbo eléyìí kalẹ̀ náà eléyìí lọ́wọ́ ajẹ́nìkan tó wọ pé ah, kí n má kọ kí ni ó jẹ́ ó béèrè lọ́wọ́ ti ọlọ́run lọ́dọ̀ àpá rẹ̀ níta lẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alaihi wasallam béèrè ti ọlọ́run bàtọ́ ń sáwàdà máa kọ gbogbo wọn bá gbọ́ lẹ́nu mi ni torí mi ò ní sàwádà àbúkọ ìpín màá ní sàwádà lórí òdodo bẹ́ẹ̀ ni ṣe sáré gba Muhammad nínú àdámọ́ rẹ̀ òun náà ni a máa báwọn ìyàwó rẹ̀ ṣeré ìdíje tí wọ́n bá wà ní àjò a máa báwọn ṣe bẹ́ẹ̀ nínú ṣe sáré gba Muhammad àwọn lágbáwá oko tó ṣe pé wọ́n jẹ́ nìkan ṣe pé wọn a

kìí sì bínú láyà sẹ́kìrì mẹ́sìkìnà ìbákẹ́rẹ́ ó ń sọ ọlọ́wọ́n ọba ìyẹpẹrẹ aláìní pẹ̀lú àìní rẹ̀ ìṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni kìí yan ẹni tọ́jú ọlọ́lá níyìn níyìn gbogbo ìṣe bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ bàrà àdá nǹkan tó ilà wọ́n ní kó ń pé ọdún mẹ́wàá lọ́dọ̀ àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam ọ̀dàbí ẹ̀kọ́ ti ìyá òfin kó fẹ̀lì àlẹ́bíà sọ pé sí òun níjọ́ kẹrì àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ nìkan tó pé àdámọ́ rẹ̀ ni alex padà ilé pa pé ọ̀rẹ́ òun níṣẹ́ níjọ́ kan òun sì ráwọn ọ̀fẹ́ tí wọ́n ń ṣeré òun bá jẹ́ nìkan tó ń dúró ń bẹ̀ tóun jẹ́ nìkan tó kó òun wò wọ́n òun ti gbàgbé sáyẹ̀dì aráàlú òun ó rí ọwọ́ ó ń tọ̀ kàkà kálẹ̀ bí omi tèmínú ohun tó sọ náà ni pé ó jíṣẹ́ tí mo yan ni èrè anẹ́sì èrè yẹrun náà àdámọ̀ ànẹ́bí rẹ̀ tí wọ́n sì fẹ́ gbé káwa lóṣù rẹ̀ ànẹ́bí ọ̀nà ìyàwó rẹ̀ kẹta rí o èlé ìyàwó ìyàwó nínú àdámọ̀ ẹ̀ lọ́wọ́ tí wọ́n fẹ́ ṣe jẹ́ nìkan àyàfi tó bá jẹ́ pé ó ń tàn bá tayé ẹnu àná ọlọ́run àdébí Muhammad sallallahu alaihi wasallam ìbínú tí máa ń bí òun náà ní pé ẹni tí bá ṣe ìwọ ọlọ́run àdébí bíi náà ó ń ọlọ́run ọba kìí jẹ́ nìkan tó ṣe pé a máa kéré yẹn lórí a sì máa sọ̀rọ̀ sí bínú sí o bákan náà làdébí Muhammad sallallahu alaihi ó jẹ́ nìkan tó ṣe

ó ní pé àwọn sábẹ́ rẹ̀ èyí là á kọjú wọn lórí kò sínú àdámọ́ rẹ̀ a máa pè wọ́n ní bàbá alágbájá bàbá alámọ̀yín bàbá adóòlà bàbá àkàtẹ́gbè ọkọ̀ tí wọ́n bá jẹ́ bàbá wọn bá jẹ́ ní máa fi ń pè wọ́n láti fi ṣe àpọ́nlé àwọn sábẹ́ rẹ̀ òṣìṣẹ́ tánábí àmọ́ sáádà sanwó àtọ́jú àwọn sábẹ́ rẹ̀ wọ́n bá tún náà fọmọ́ wọn lórí kò sí ìkẹtẹ́ ìkẹtẹ́ ó sì lò wọn ṣùgbọ́n ká lè mọ oore èyí tí ń bẹ lára àlejò wa Muhammad sallallahu alaihi wasallam sísè àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọ̀bá ní bàbá alágbájá kan yóò fún ní bàbá tí yóò fún bàbá látọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ló ti fún àkàwà bó rírọ̀ kódà bẹ́ẹ̀ ló ti ṣe fún ọ̀rẹ́ rẹ̀ ló ti àbúrò bàtà torí pé àbúrò bàtà rí bàbá bàtìrì oníṣẹ́ ọlọ́run ọba bó tí wọ́n ti di ọjọ́ rẹ̀ tó ó jẹ́ nìkẹ́sẹ̀ tó máa ń pè ní àbùrùbákì. àbúrọ́kì lọ́wọ́ padà gbajúmọ̀ padà tí àbákì ti kú lórílẹ̀ ayé ó rẹ̀ gẹ́gẹ́ ní ṣùgbọ́n àwọn èèyàn mọ àfa àbákì ní yìí látara tó wọ́n Muhammad pé bàbá bàbá àbákì àbúbákì ni wọ́n ń pè àbúbákì ìdí pé ní bákan náà Muhammad ọ nìkan ló ṣe pé ó jìnà sí pé kó máa bínú rárá èé bínú lórí ọba ó sì jẹ́ nǹkan tí máa ń yára yára yọnu tí sì máa ń jẹ́ tí ìfẹ́ máa ń fáwọn kódà àmì ìlànà ti jẹ́ o nínú àwọn àmì ọlọ́run èèmọ̀ ló sì jẹ́ nínú àwọn ìmọ̀ ẹ̀dá ọlọ́run ọlọ́run bọ́ balẹ̀ kí ọlọ́mọ ọmọ sàn níbi rẹ̀ bẹ́ẹ̀ ni torí sí ọlọ́run balẹ̀ ó sì ẹnìkan ní pé jagunjagun ni ọmọ ogun jà ó sì ní ètò ogun lọ́wọ́ rẹpẹtẹ wọ́n bá ọmọ ogun ìṣe ni ó wù gbogbo àwọn ológun mi pé áá eré yẹn ti ra wá pé tó tó bá àwọn a sì máa jẹ́ nìkan tó a máa fa àwọn míì tí wọ́n máa fi wọ́n ṣe ogun ni a sì máa jẹ́ nìkan tó yẹ a máa ṣáájú wọn níbi ogun. ìjẹ́nikẹ́ni máa ń ṣe tẹ̀tẹ̀rẹ́ rẹ̀ nílé tí ó máa ń ra àwọn èèyàn lọ bẹ̀ rárá wọ́n bá ṣe léyìn nígbà míì á ṣe tọ̀wọ́ nígbà míì báwọn ọ̀tẹ́ ìṣúbá lọ́kọ̀lẹ̀ kalẹ̀ bí ọtọ́ tógun ẹ̀sìn bá yá èyí tí ọ̀bá lè lọ àwọn gbé àwọn sàábẹ̀ rẹ̀ síbi àtúntẹ̀ ìkẹsọ lórí wọn ìtòun ní abá lọ òun ní ẹgbẹ́ ni ó jẹ olórí ogun gẹ́gẹ́ bá lẹ́ni àti kájẹ́lì kẹta fi wé olùkọ́ni àgbà kò sówó kọta pé ó yẹ pẹrẹ ànẹ́bì púpọ̀ torí pé ipò ànẹ́bì nínú ẹ̀sìn ó ju po bàbá lọ ipò ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ju po olùdórí àgbà lọ torí pé ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wa sallam nínú àdámọ́ rẹ̀ ó ní bùkátà tí kéèyàn máa ní nǹkan tó pọ̀ ọwọ́ ajẹ́kọ̀ọ́ náà ó kún ní nǹkan tó pọ̀ náà nínú náà wọ́n bá ń pèsè làákàyè oṣù ọlọ́run bá wà nílà ká ìgbà o tọ́ba ẹgbẹ́ kéèyàn pọ́n ni ọlọ́run bá wà sí àlẹ́bí wa Muhammad ló ṣe àlẹ́bí rẹ̀ lẹ́ni tó pọ́n nínú tó sì pọ́n níta ẹbí wa Muhammad sáadà àlọ́sọ́dà ẹni yòówù tí ó lóun mọ́ yẹn rè ọ̀sẹ́ni tó jẹ́ tó tó ti àlẹ́bí wa Muhammad sáadà àlọ́sọ́dà àwọn iná àwọn tó sàlàyé pé tóun bẹ́ẹ̀ rí àwọn mẹ́wàá nínú ọ̀rọ̀ mi tó ń gbé rí àwọn ọgọ́rùn-ún péré nínú àwọn sàábì àlẹ́bí sálẹ́bí rẹ̀ òun ò rí kó kààyè torí pé gbogbo wọn pátá nì wọ́n jẹ́ nìkan tí sálẹ́bí rẹ̀ wọ́n wọ́n sì darí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ogun tí wọ́n jà nínú àwẹ̀ ni wọ́n ti jà á léyìí tí òṣèlú jẹ nínú wọn wọ́n sì borí ọ̀pọ̀lọpọ̀ ogun tí wọ́n jà àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó lù rẹ̀ nínú gbogbo àwọn tẹ́yẹ kí wọ́n àlejò àwọn ọmọ sáadà sọ̀dà sáájú níbẹ̀ ó ní bùkátà tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan a máa ná láàkáyè a máa ní ọgbọ́n a sì máa ní owó a sì máa ní dúkìá kódà a máa ní àkókò rẹ̀ síbi ẹ̀sìn ọlọ́run àlejò àwọn ọmọ sáadà sọ̀dà gbogbo ìlú ọlọ́run bá jó gbogbo ọwọ́ ajẹ́ nìkan tó ti pé ọba kojú bàbá wò ó ipò rẹ̀ bàbá lọ torí pé gbogbo bá a ti ń lò tẹ̀lé yìí.

ọlọ́run bọ́ ọba àlékè ọlá ó ṣe ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ànẹ́bí rẹ̀ ó ṣe é lẹ́nìkan tó ti pẹ́ nínú pèpè ẹ̀sìn àṣàjù aka níbẹ̀ làákàyè rẹ̀ ó lò ọgbọ́n rẹ̀ ó lò tẹ̀mítẹ̀mí rẹ̀ ló fi ṣe ìpèpè ẹ̀sìn kódà ara rẹ̀ ló fi ṣe ẹ̀sìn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn jẹ́ bí ó jẹ́ kí ọlọ́run bọ́ sọ sóràtò fún إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا nígbà tí àwọn ìṣẹ́ náà bá bá dé àti ìṣẹ́gun rẹ̀ rí àlẹ́bí ó rí àwọn èèyàn tó máa wọ ìṣìkúnyàn sí níjọ níjọ dáwọ́ àlẹ́bí ló pépè débẹ̀ o torí wọ́n kó ìrora rẹ̀ láàárọ̀ ọjọ́ ṣùgbọ́n níkẹyìn wọ́n padà lẹ́sẹ̀ àlẹ́bí wa Muhammad sọ̀rọ̀ ọ̀sán tọ́ka báyìí náà wọ́n fẹ́ dé káwa ní orí àwọn èèyàn lè kórìíra wa láàárọ̀ ọjọ́ ṣùgbọ́n pẹ̀lú sùúrù àti ìfaradà ẹni tó kórìíra wa yọ padà lẹ́sẹ̀ wa àlẹ́bí wa Muhammad sọ̀rọ̀ ọ̀sán ọlọ́run ọba ọba àdékẹ́ ọlá a máa sàpọ́nlé rẹ̀ a sì máa yẹ sí púpọ̀ débi pé àkọ́kọ́ ìgbàsọ́nà ọba ọkọ̀ pa aláṣẹ òun tó pa aláṣẹ ń pe yí ayọ́ ẹni mọ̀ jọ́sẹ̀ kó ń fa àyè jẹ́ wọ́n pé ẹrẹ́ tó ń sọ pé dáṣọ kò ní dìde ọmọ àlọ́ sí ìkìlọ̀ ànẹ́bí ọmọ ọmọ sára sáà sì dìde láti jọ́ náà ànẹ́bí ọmọ àtọ́ ìsinmi wò rárá ìṣe ni òṣìṣì mi fún ìdúró sí ìbẹ̀rẹ̀ òṣìṣẹ́ ń jẹ́ ọlọ́run tó ń jẹ́ ọlọ́run bá fi lọ́ọ́ pàdé ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ọba ó jẹ́ ó lo ìwọ̀nba ọdún díẹ̀ lórílẹ̀ ayé ọgọ́rùn-ún ogún mẹ́ta àti mẹ́ta làlẹ́bí lórílẹ̀ ayé pẹ̀ ṣíṣe lọ́jà gẹ́gẹ́ bí ẹni tó lo ẹgbẹ̀rún mẹ́wàá lórílẹ̀ ayé bọ́lá ọmọ ẹṣẹ́ àlẹ́bí rẹ̀ yìí ọjẹ́ nìkan tó ṣe pé ó fi ìsọ́sọ púpọ̀ débi pé nígbà tí ó padà kú orí ìtẹ́ rẹ̀ náà ló lórí àwọn àlẹ́bí rẹ̀ tó wá padà ọmọ ṣe púpọ̀ òru rẹ̀ láti jẹ́ pé yóò fi sùn sùn lóru yóò tún jí ń bẹ́ẹ̀ yóò ṣe ìjọsìn fọlọ́run olùjọsìn làdẹ́bí jẹ́ ó sì máa ń ṣe pẹ́pẹ́ fún fọlọ́run àní máa ń ṣe é títí ìyàwó rẹ̀ tó fẹ́rẹ́ jù sọ pé kí ló dé èyí pọ̀ ju ẹsẹ̀ rẹ ló wú yìí tó sì jẹ́ pé òun tó sọ náà ní pé ìrẹ̀ Aisha sọ ní jẹ́ kí n jẹ́ African ṣàkóso ẹrú sì tí wọ́n máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé ìyàwó Aisha sọ fún pé ṣẹ́gbọ́n náà máa ṣàforíjì kan èyí tó ti ṣe àtẹ̀yí ṣe rárá ó wà á lọ́sẹ̀ á síbẹ̀ níṣẹ́ ni òkúrú so olóhùn tó fi dúpẹ́ fọlọ́run wọ́n fẹ́ jẹ́ káwa ní ọ̀jẹ́ bẹ́ẹ̀ káfí bọ́sì àlejò wa Muhammad sallallahu alaihi wasallam ní àbárí àlejò wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin ọmọ àrí pé ha ìjẹ́ ọmọ ìlú ènìyàn kan tó wà tó lè rí báyìí mọ́tá tá a bá ń sọ pé ìyẹn sórí rẹ̀ dídí kò sẹ́nìkan tí tí ìgbìmọ̀ lórílẹ̀ ayé tí wọ́n wá ṣe fòun gẹ́ ó bí àlejò wa Muhammad sallallahu alaihi wasallam ànábì wa ọmụ sallallahu alaihi wa sallam wọ́n fi gbogbo ọ̀nà tí àlèhùn mọ̀ yọ gbà sórí iná fún ọ gbogbo ọ̀nà tí àlèhùn mọ̀ yọ gbà sórí ibú níṣẹ́ ló kìlọ̀ rẹ̀ yìí ká i ànábì wa Muhammad sallallahu ọ̀sẹ́ni tó lè mọ pa pin bó ṣe tó àfi olùdásọ́ dáa náà fi ṣe olúwa wa òun lọ́mọ bí torí pé nígbà tó wà lọ́mọ ọdún mẹ́rin ni wọ́n tún ẹ̀dá nílùú àwọn ọmọọta aláàbọ̀sọ́lá ni wọ́n tún un dá wọ́n jẹ́ nìkan tó yẹ pé àwọn mọ́lákù jìbìrì wọ́n wá ba wọ́n sì gbé e lulẹ̀ lẹ́nu tó yẹ pé àwọn èèyàn ń wò níwò kọ́dákú wọ́n na igbá ya rẹ̀ wọ́n sì fọ ọkàn rẹ̀ jáde wọ́n fi omi omi zẹ́mzẹ́m ni wọ́n fi fọ́ wọ́n sì fi àlùfíńdà àlùmísì wọ́n fi fi lọ́fíńdà àlùmísì wọ́n fi ṣe wọ́n sì já padà síbẹ̀ láti ìgbà náà ó ń ṣe ọlọ́run ọba kìí ní kínníkínní ẹnì kankan nínú ọlọ́run ọba dá lẹ́ni tó fi pé ìtọ́ rẹ̀ lọ́ fi ń dà ní kẹlẹbẹ́ rẹ̀ lọ́ fi ń dà ní àwọn sàádé wọn a máa pé ti lọ́fíńdà kẹlẹbẹ́ rẹ̀ nígbà mí láti jẹ́ pé kí wọ́n fi tàbá rò òǹkan ọlọ́run bá ṣe léyìí fún ẹni ọdún ètò alálẹ̀ òun mọ̀ yìí tí ń ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan ẹ̀gbọ́n ló ń tọ̀ wọ́n ṣe òun àlẹ́bí ọ̀pọ̀ ọmọ sọ́ọ́dà rẹ̀ sọ́dà ọlọ́run ọba wa ṣe bẹ́ẹ̀ ó ní ẹ̀yin màláìkà ẹ jẹ́ káwọn èèyàn wọ̀n bó o ní wíwọ́n rẹ̀ wé rẹ̀ ṣe tó láti ọmọ ọdún mẹ́rin fá wọ́n mọ̀ ní ẹni tó mọ ìjà rẹ̀ sí ìjà tó kó lè níwò ètò ní ẹ̀wọ̀n tiẹ̀ wọ́n rí pé àlẹ́bí tayọ rẹ̀ ìpele mẹ́wàá ń wọn àlẹ́bí tayọ ẹ̀ ìpele ọgọ́rùn-ún àlẹ́bí tayọ ẹ̀ ìpele ẹgbẹ̀rún àlẹ́bí tayọ ẹ̀ ọlọ́run ọba ní pé bẹ́ẹ̀ bá ń wọ̀n lọ ẹ máa rí fún sí ọlọ́run ajá ó sì síbẹ̀ pàtàkì àlẹ́bí náà fún àdéhùn mọ̀ yìí ó ṣe é ní àánú fún wa ó ṣe é ní ìfẹ́ fún wa o ẹni ọba òun ni ọ̀wọ́ kọ́ ọ́lá ni ọ̀wọ́ kọ́ ọ́lá ọlọ́run bọ́ba lẹ́jọ́ ọlá ọjọ́ àlẹ́bí rẹ̀ lẹ́nu tó ṣe pé a máa ti ọlọ́run ọba lẹ́nu láti sáyẹ́ngádá wọ́n jẹ́ nìkan tó yẹ pé a máa dà á pè ní ìyọkọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ pé àwọn ànábì lọ bájú ẹ̀ yóò kó pa wọn ọlọ́run bó kó pa wọn ni ànábì Adam ànábì àkọ́kọ́ ọlọ́run bá pè pẹ̀lú ọgbọ ẹ̀yà Adam ọ̀sùnkùnà ń ta wọ̀sán fífa ìjẹ́nà ìgbà tó pe Ibrahim oníyá Ibrahim kọ̀dùsọ̀dọ́kùtà lóòyà ìgbà tó pe Musa Musa àmì àlọ́lọ́ọ̀ ìsìn ànàmbá ọpẹ musa pẹ̀lú ọkọ rẹ̀ ni nígbà tó lórí inú oníyanu olùsèsọ̀rọ̀sọ̀dá ìgbà tó lórí ẹyin bá oníyà ẹyinsa ìsìn mùtàwàfí kàwọ̀rọ̀ tí wọn kà yìí lẹ́yìn ìgbà tó lórí zakariya oníyà zakariya ìsìn ànàbàṣẹ́wò kàlùkùdá ìgbà tó lórí yáyá sísọmọ rẹ̀ oníyà yáyá kúndùlù kìtà bàbá kúwa ìgbà tó lórí قل يا داود إنا جعلناك خليفة في الأرض ثم صنع بخير في النبي محمد صلى الله عليه وسلم قل يا أيها النبي وصف يا محمد قل يا أيها النبي مقبل الجسام مقبل النبي إنا أرسلناك أجلك تبعنا نيسان شاهدا وجود ومبشرا olù fún àwọn tọ́lá tẹ̀lé onírò pé wọ́n wọ́n jẹ́ náà wọ̀nyẹ̀ fún wọn pẹ́ni pé ọ̀gá ti tẹ̀lé ọ iná ní ọwọ́ o ọ̀gá àníyàn ni lọ́lá ó sì tún jẹ́ olùpèpè lọ́sọ́jú ọ̀nà ọlọ́ ọ máa pèpè lọ́sọ́jú ọ̀nà ọlọ́run pẹ̀lú ìyọ̀nà ó sì jẹ́ fáwọn èèyàn ṣe é bẹ́ẹ̀ ó tún ṣe pẹ̀lú gbólóhùn yá ayé àlùmọ̀ dọ́sìn wọ́n tọ́ sọ pé daṣọ kò mí yá ayé àlùmọ̀ gbẹ́mẹ̀ ìtumọ̀ kan náà ní méjèèjì tó ṣe báyé yìí ó yẹ sọ pé yá Muhammad ṣùgbọ́n síbẹ̀ àjàpè ló ṣe lọ́nà àbáfi ti kún ṣe rẹ̀ nísàlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ààyè mẹ́rin nínú àdúgbòlóhùn Muhammad ti wá ṣùgbọ́n gbogbo ọgbà tọ́lọ́gbọ́ bá dákọ̀ Muhammad yóò dà papọ̀ pé èyí sí ọlọ́run ọba ni lápèjúwe nínú sọ́ọ́tù náírà twenty nine rẹ̀ ọlọ́run bá sọ pé muhammadu rasulullah muhammadu tẹ́ ń wò yẹ o ṣe ọlọ́run bá ní ṣe inú sọ́ọ́tà alẹ́ mọ́ra ọlọ́run bá ní pé wọ́n má muhammadu illa rasul muhammadu ọjọ́ kẹta bí pèsè kọjá òjíṣẹ́ inú sọ́ọ́tà àgbà ọlọ́run bá ní pé máa ká àgbà àkàdé ìgbìndé jáde kan ẹ̀kín rasulullah òjíṣẹ́ òjíṣẹ́ òjíṣẹ́ tọ́lá bá fẹ́ ní yóò rìnlẹ̀ fún wa ń bẹ̀ níbi tí ó yé wa nípa pé tẹ́ bá wo Muhammad kò jẹ́ ìkẹta ju kójú òjíṣẹ́ lọ àwọn àyùbọ́ náà bá ti dákọ Muhammad nìyẹn eléyìí ọ̀tọ́ ta tún kẹta ṣùgbọ́n tọ́ka sí pé ipò tí ó ṣe ọlọ́wọ́n ọba wà ipò tó ga ní lọ́dún olúwa wa àwọn àjọ ṣe ọlọ́wọ́n ọba eléyìí fà tí àfa wa anas nínú àdìsí àfa àbùkọ́ Muhammad sallallahu alaihi ó sọ náà bá sọ báyìí pé dáyọ́ mínú àhàdókọ̀ ẹnìkan kan yóò ti lè lo ìgbàgbọ́ òdodo àtà àkúnà àhàpà ilé nítorí jẹ́ pé mi ní ọkọ̀ pọ́jú fẹ́sí jù ìwádìí ni ìwọ̀wádà ti yìí wọ̀nyí láti àtìmáyìn yóò ní fẹ́ sí mi ju òbí rẹ lọ yóò ní fẹ́ sí mi ju ọmọ rẹ lọ yóò ní fẹ́ sí mi ju gbogbo èèyàn lápapọ̀ lọ ó náà bá lọ ní gbọ́dọ̀ ní fẹ́sí jù lẹ́bí ọmọ Muhammad sallallahu alaihi ọgbà ìgbèká àfáwà ọmọrù ní mọ́níkàkà ọmọrù wà wò ó sí ọlọ́run ọba títí ọmọ àlefẹ́ àlẹ́bí o ọwá nínú oṣù ọlọ́run ọ̀sẹ́ni kẹta tí mo nífẹ̀ẹ́ sí lórílẹ̀ èdè pẹ̀lú wọn náà lọ kí èyí bá ṣe sí ẹ̀mí ara mi àlẹ́bí sọ fún pé ìrẹ̀ ọmọ ò tí ì lè dolùgbàgbọ́ òdodo títọ́ fi jẹ́ pé mi àlẹ́bí ó nífẹ̀ẹ́ sí mi ju ẹ̀mí ara rẹ̀ gan lọ àwọn ọmọ olójú ẹsẹ̀ ló yí kó pé èrè oúnjẹ ọlọ àtẹ̀mílẹ̀ àti gbogbo ẹ̀yọ́ mo nífẹ̀ẹ́ sí ọdún gbogbo ẹ̀ lọ oúnjẹ ọlọ́run bá ń pè sí yìí ní ẹ̀kún tá a fẹ́ jẹ́ kó o ṣe gángan nìyẹn ìrẹ̀ ó mọ̀ oúnjẹ ọlọ́run bá ti gbọ́dọ̀ rí lẹ́nu gbogbo wa lò tí ọba ti ìdẹ́kọ̀ yìí ṣàyẹn ìgbàgbọ́ wa ò bọ́ọ̀bá lọ níyàwó iṣẹ́ àlẹ́bí gbọ́dọ̀ lékè nínú báyà rẹ ìyàwó rẹ náà bọ́ọ̀bá lọ lónìí iṣẹ́ àlẹ́bí gbọ́dọ̀ ní ó gbọ́dọ̀ lékè nínú báyà rẹ jòbí rẹ lọ bọ́ọ̀bá lọ bímọ tọmọ náà dùn wọ́ bọ́ọ̀bá nífẹ̀ẹ́ rẹ iṣẹ́ àlẹ́bí gbọ́dọ̀ ju ìfẹ́ rẹ lọ. a sì máa mọ̀ bó ní sọ nífẹ̀ẹ́ àlẹ́bí ju ìfẹ́ gbogbo àwọn táwí yìí lọ nígbà tó bá jẹ́ bá tàbí bá ti borí ìtàṣẹ yẹn àjẹpọ̀ onífẹ̀ẹ́ tàbí yòó níbẹ̀ kọ́ onífẹ̀ẹ́ àbíbí wa Muhammad sọlá ọ̀sẹ̀tàn ó jẹ́ kó ń sọ aláwọ̀ wá sọ́wọ́ pé kúlù ummati gbogbo ọmọ lẹ́yìn ní pátá yọjọ́ kò lóun náà ní jannata ni wọ́n wà lùdẹ́nà o nígbà àmàlẹ́ àbà àfẹ́ni ọba pọ̀ láti wọ̀ ọ́ àwọn sàábẹ́ sọ pé ya Rasulullah wọ́n mọ̀ ìyá àká alẹ́ni tí ó kọ̀ ìrọ́nsí ọlọ́run láti má wà lùjẹ́ náà ẹni sísọ

àníkẹ́ ọba Usman àníkẹ́ ọba wàhálì àníkẹ́ àwọn mẹ́wẹ̀ẹ̀wá tó gbà wá lìjẹ́nà látàyè lọ àti gbogbo àwọn sàádé lápapọ̀ ọlọ́run dákúnjá bá gbogbo wọn wọlé ọlá o ìyá bá wọn wọlé ọlá lákùn má jẹ́ àtẹ̀sí tiwa lásán yá fi ẹ̀sìn wájú àtijọ́ tiwọn ni tá a bá fi òṣèré lákùnjá lọ́wọ́ wa. لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين هذا هو قولهم أتسلم بفعل يا محمد صلى الله عليه وسلم كافي كل ما رأى قادر يوزان لا تكون في الجنة فاتواو النبي محمد صلى الله عليه وسلم àti nípa títí ẹ̀rọ yẹn lórí ìkòlójì nǹkan alákọ̀ọ́kọ́ òun ni pé ọ̀pọ̀lọpọ̀ wa iná ẹ̀ la àwọn ipò tí àtẹ́bí wà tiwa àti mọ́ọ́rẹ́ èyí tá a rí látara àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam àrínà àwọn mùsùlùmí mi tí wọ́n sàlàyé àwọn nǹkan míì tí wọ́n mọ̀ pé ó ń ṣe ọlọ́run ọba ìtẹ̀lé rẹ̀ òun láti pàṣẹ ìsìlámù ìyapa rẹ̀ àti ìkẹta àtẹ̀jú pọ̀ ó jẹ́ kí ọ̀kan náà wọn àbá tí wọ́n sàlàyé àbá bàbá hárí wọ́n sàlàyé fẹ́ àdìsílám ó wà sunna ọ̀sùn nàtò ìyá ìsìlámù. ẹ̀rí ìsìláàmù táwọn yẹn òun ni súnà o bẹ́ẹ̀ náà ni pé súnà tá a tún na wò yẹn òun náà ni islam nípa náà jọ ni méjèèjì nípa tó ń bẹ́ẹ̀ ni kìkì tẹ̀lé òsì kẹta tó yẹ apá ara wọn nínú méjèèjì bá o ṣùgbọ́n lónìí máa wọn àwọn ìtumọ̀ rẹ̀ náà ni pé wọ́n tó sọ lẹ́nu ni pé àwọn mùsùlùmí nù ìwé ètò mùsùlùmí. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ìmọ̀ bẹ́ẹ̀ á jẹ́ máa sọ lórí ahọ́n ni. ìsìláà òun ni súnà súnà òun ni ìsìláà. torí pé gbára sí ìsìláàmù dé látọ̀dà lẹ́dọ̀ ọmọ tààlà sọ́nà ló ti wà. yóò sì máa balẹ̀ pé arábì mọ̀ pé ìsìláàmù ní súnà náà ní tẹ̀lé bẹ́ẹ̀ súnà yẹn ìsìláàmù náà là fi mọ̀ súnà ló fi wáyé pé bá a ṣe kó bá a ṣe kọ́ nípa oúnjẹ ọlọ́run ọba díẹ̀ yìí àlejò tútù bẹ́ẹ̀ lọ. àwọn akọ̀rọ̀ sẹ́ni kan tó yẹ gbogbo ti wá gbà bàrà tó yìí fọ́nù wọn bá sàánú rẹ̀ lónìí àìsí kejì ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n tún máa sàlẹ́bí kejì ọlọ́run tí wọ́n yàtọ̀ táwọn ẹ̀yà mi wọ́n yàtọ̀ táwọn ẹlẹ́sìn mi lọ́nà o ọ̀pọ̀lọpọ̀ pé mo fi Muhammad búra ìsọkúsọ ní o àìsí Muhammad búra o káṣọ wà pẹ̀lú ẹlòmíì ọba bẹ̀ títí títí títí yóò fi lè pé mo fi Muhammad bẹ̀ yín rárá o lóṣù wa fẹ́ pé ìwọ́sọ̀ bá yọ súnà tí súnà yí ọ gbogbo ọ̀gbà tí wọ́n bá ti ní gbólóhùn yẹn ibi tí inú ló tún máa ro sí pé àìyé ah, ah, tó ń tẹ̀lé ìlú ń ká láti èyí ń sọ pé mo fi Muhammad bẹ̀ tẹ̀ ẹ́ ọlọ́run náà níbẹ̀rẹ̀ láìpẹ́ sí ti ìfẹ́ níbẹ̀rẹ̀ tayọ ọlọ́run sí ìfẹ́ níbẹ̀rẹ̀ tayọ ọlọ́run mo fi àbá rẹ̀ dì ọ́ mo fi pọ́tà dì ọ́ rárá o mo fi mọ̀ ọ́n pọ̀ dì ọ́ ìwọ̀n jọ wọ́n ti fi ṣe pàtàkì tó yìí àìsí ìṣẹ̀dá bákan náà àìsí ìbúra tí mo mọ̀ ń gbọ́ ọ̀pọ̀ kẹta o mo fi mọ̀ ọ́n búra ọ̀rọ̀ ọ̀gbọ́dọ̀ búra ẹgbẹ́ ọmọ ọmọ sáà lọ sáà wọ́n yà fi kùtù ìjà àwọn ìjẹ́ tí wọ́n ẹni yóò tó ọkọ̀ fúra wọ́n yà fúra ló ń kọ́ ọlọ́mọ ọba yorì lẹ́kọ́ ọgbẹ́mẹ̀ àṣẹ ọgbẹ́mẹ̀ dání ọgbẹ́mẹ̀ lọ́wọ́ eléyìí ni wọn ta gbọ́dọ̀ máa lò nínú ìṣẹ̀ní ayé wa fọwọ́ sí ìjábọ́ àwọn ọkùnrin jì lọ́dọ̀ ọlọ́run sáyẹn bá ìtọ̀gbọ́ ó sọ náà wọ́n sọ pé ẹni yòókù tó bá fi náàtà tó ń sàbúra lẹ́yìn tó wá búra wá retí ọ̀nìyànkó lẹ́ẹ̀kìlá àdìsọ̀mọ́ àwọn ìmọ̀ wá ti pé ó sọ náà bá mú náàtà tó ń dáwájú gbogbo yòówù tá bá ń ta ti múra tó yàtọ̀ sọ́nà tá a lè fi lè ronú pé á ní ìmọ̀kọ́rọ̀ fi jẹ ìkúra lójú ètò tó ká tó pé lẹ́ẹ̀kìlá àdìsọ̀mọ́ ló jẹ́ pé ní ẹ̀kọ́ má nínú ẹ̀kọ́ má fi mọ́mọ́bìnrin yẹn o má sọ Muhammad ọlọ́ rẹ̀ tọ́lá má sọ ní ìkejì ọlọ́run ọlọ́run kò ní sọ́kejì lèdè bí yóò ní sábẹ̀ta ọlọ́run bá ti àdúgbà Muhammad ọlọ́ rẹ̀ tọ́lá ní fẹ́ rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe bá lọ́kùn ìdèmí lò ní òṣìṣẹ́ rẹ̀ àwọn méjèèjì yìí apáájú ni wọ́n ní ààyè tọ́lọ́run bá ti dá wọn alákùn ìdèmí màláìkà ni ọlọ́run bá wá sí malákùn ìdèmí ti ọ̀gá lórí gbogbo àmàláìkà ẹ̀rọ Muhammad sallallahu alaihi e èèyàn ló ṣùgbọ́n àwọn bá da lọ́lá ní gbogbo àwọn èèyàn yòókù lọ. ṣùgbọ́n náà lọ lẹ́yìn eré àgbọ̀dọ̀ gbé àlejò tó kò ní èsì díẹ̀ eré ìyá àgbọ̀yé ìpè bẹ́ẹ̀ náà wá ní àgbọ̀dọ̀ máa wá ká máa wá sọ nípa rẹ̀ kódà tí wọ́n mọ̀ pé kí ni ẹ̀ ń jà sí ó ju pé tí wọ́n bá wúwà bẹ́ẹ̀ yẹn lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olè lẹ́nu tí ó ti máa fẹ́ rí ẹgbẹ̀rẹ̀ àtẹ́jọ́ Muhammad bala sọ́jà ló ti bẹ̀rẹ̀ láàpá tí bá ti ń sọ ọ́ bá ti ń palẹ̀ lẹ́nu ẹ̀ ní ẹgbẹ̀rẹ̀ ìgbà lẹ́nu rẹ̀ ẹgbẹ́ rẹ̀ sọ́ọ̀bù báyìí ni ó ti máa fún ọ̀dẹ́gbọ́ títí àtẹ́jọ́ Muhammad sọ́jà tí wọ́n bá ti tẹ́lẹ̀ tó fẹ́ẹ́ ṣe ṣe wọn táwí. ó sì jẹ́ pé tí wọ́n bá lọ́kọ́ fún ìyá rẹ̀ tó wọ́n fẹ́ lájú nítọ́. wọ́n wá ń sọ nípa àti ọmọ náà sọ̀rọ̀ sọ́ńdá ìjà ọ̀ọ́fẹ́ wúlẹ̀ tó yẹ kó ti ṣe àlẹ́ ọmọ sọ̀rọ̀ sọ́ńdé lò àlẹ́ ọmọ náà sọ̀rọ̀ sọ́ńdá bí ẹ̀sìn ẹ̀dá tọ́nà wọ́n sì máa tẹ̀lé ẹ̀wọ̀n tó bá sọ á tẹ̀lé ẹ̀wọ̀n tó bá wí wọ́n tó bá yọ jìnà sí ká jìnà sí òun láti jọ wọlé ọ̀la láti jọ wọlé ọ̀la ìgbẹ́ náà. فلن قبعة الذي يقال إلى محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

ìlú wa lápá sọ̀kànbalẹ̀ sí o orílẹ̀-èdè wa lápá sọ̀kànbalẹ̀ sí o àwọn ibi tí wọ́n ti ń rí ìdààmú gẹ́gẹ́ bí jọ́ àtàwọn àyè ní ọlọ́run lápá sọ̀kànbalẹ̀ síbẹ̀ o wọ́n ti fi sọ̀kànbalẹ̀ sínú mọ́tà sọ̀kànbalẹ̀ sínú ìdèdè nígbà wọ́n ti fi sọ̀kànbalẹ̀ sínú mọ́tà sọ̀kànbalẹ̀ sínú ìsẹ́yìn wọ́n ti fi sọ̀kànbalẹ̀ sínú mọ́tà sọ̀kànbalẹ̀ fọ́ọ̀dẹ̀ ìkọ̀ọ̀kan wa wọ́n ti fi sọ̀kànbalẹ̀ fọ́ọ̀mọ̀ tí ń tọ́jú ìlú mọ́tà láwùjọ ìkọ̀ọ̀kan balẹ̀ sí páyà gbogbo tó wá jẹ mọ́ bí tá a ń rí owó tá a ń rí náà tá a ń rí lò ọlọ́dà tó ní ọmọ ní sí bá ẹni tí lówó tí ìdí lápá ọ̀sọ́dọ̀ lápá ọ̀sọ́dọ̀ gbogbo àwọn olówó ló wájú ọmọ pọ̀ sí tí wọ́n máa pọ̀ sí lọ́wọ́ tí pálímọ́lé ni wọ́n máa ra yẹ̀ mọ́lẹ̀ lọ́wọ́ tí ara nǹkan mù má jẹ́ kí wọ́n dúlẹ̀ wọn má jẹ́ kí wọ́n tóbó àwọn tá àti ìrànlọ́nà tó lè ra lálẹ́ ra wọn tó fà tára sí bá tó bá láfẹ́ fún wọn àwọn tí bẹ́ẹ̀ lè bá tó bá láfẹ́ fún wọn àwọn tí bẹ́ẹ̀ lọ́wọ́ tó bá tó bá láfẹ́ fún wọn àwọn agbóyúrú dàpọ̀ tí wọ́n sọ láyọ̀ tí a gbọ́ òyà tí a gbọ́ wọn máa gbogbo àwọn tí wọ́n jẹ́ bí síwísíwí ọlọ́dàgbà tó bá láfẹ́ fún wọn láti jẹ́ kí wọ́n jẹ́ ìfẹ́jẹ́ tó bá dára káyọ̀ wọn gbogbo àwọn tó wá gbogbo làákàyè dákun má ti gbé làákàyè wọ yẹ o àwọn tá a tó gbogbo fún àlàáfíà dákun má ti tẹ̀ wá sí wọn mọ́lẹ̀ àwọn ọmọ wa lápá wa sọ wọn àwọn òbí wa lápá wa sọ wọn kò sì ṣe ẹ̀dùnkọ̀ àwa náà àlùjẹ́nà lákùtà lọ́rẹ̀ lákùtà